والمنفقين والمستغفرين بالأسحار شهد الله أنه لا إله إلا هو والملائكة والملائكة والملائكة وأولو العلم قال لا إله إلا هو العزيز الحكيم إن الذين الدين عند الله الإسلام وما اختلف فيه وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 السلام عليكم ورحمة الله وبركاته أدوكو الله سبحانه وتعالى أترى إكياتي كيالون فون نبوى محمد صلى الله عليه وسلم أتين رأي أترى إكياتي كيالون فون نبوى محمد صلى الله عليه وآله وسلم kí àti ìkẹ́ ọlọ́run kọ́lọ́run kó bá wa mú báwọn ará ilé anábìwá Muhammad bákan náà kọ́lọ́run kó bá wa ṣe ìkẹ́ àti ìkẹ́ rẹ̀ fún àwọn sàábì anábì kó wá ṣe kárí gbogbo ìjọ anábì lápapọ̀ kó sì má yọ ẹnìkan kan wá náà kó má yọ wálẹ̀ kó nínú ìkẹ́ rẹ̀ títí jọ́ gbéǹde alqiyama. Ah, insha Allah ta'ala a máa tẹ̀síwájú nínú tafsiri suratu ali imran insha allah ta'ala láti ojú ewé ẹlẹ́ẹ̀kejì ojú ewé ẹlẹ́ẹ̀kejì nọ́mbà wo nọ́mbà nọ́mbà wo àtẹ̀bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sókè àbá nọ́mbà ten masha allah wọ́n fi ṣèdánwò fún ọ ni bóyá fún ọ lẹ́bùn tí wọ́n ní àwọn fún àbí àní fún. so ká tó máa tẹ̀síwájú abẹ́lẹ̀ ọ̀hún fún ìkànnà àwọn ẹrú sìn ọlọ́run tí òun wò wá so ẹrú sìn ọlọ́run náà ó gbọ́ kíkà ní Qur'an lẹ́nu àfáà tí ó ka Qur'an fún wa so ó wá ní òun ṣe àdéhùn fún àlùfáà tó ka alukur'an náà òun fún ní owó twenty thousand naira so ó ní mo fi ní àpótírí ni tó fi ń tó fi ń rẹ́ẹ̀nì so ẹrú ọlọ́run kan ti fún ẹ ní twenty thousand naira ọlọ́run bá ní sọ ẹrú ọlọ́run náà ní ẹ̀sọ́ lórí ọlọ́run ó gbà níjọsìn <coughs> ọlọ́run ó fi àlùbáríkà sí yóò jẹ́ kí gbogbo àwọn ọmọ mùsùlùmí lápapọ̀ láti òkè délẹ̀ yóò ṣe wọ́n ní ẹni tí yóò ní ẹ̀kọ́ nípa alukur'an ju àwa yìí lọ ọ̀lẹ́lá ilaha illallah ìwà bá ní ṣàlékún dáadáa fún irú sàn ọlọ́run náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار ọlọ́run ọba ní dájúdájú àwọn tó ṣe pé wọ́n jẹ́ kèfèrí tí wọ́n ṣe àìnígbàgbọ́ tá a bá sọ pé èèyàn ṣe kúfùrù kò gbàgbọ́ kí làwọn nǹkan tí ó gbàgbọ́ tá a fi sọ pé ó ṣàì gbàgbọ́ òun náà ni alukófòrò bil iman ṣíṣe àìgbàgbọ́ sí ní tó yẹ kéèyàn ó gbàgbọ́ táwọn á béèrè lọ́wọ́ mùsùlùmí pé kí làwọn nǹkan tó yẹ ká gbàgbọ́ á sọ pé àwọn tó yẹ ká gbàgbọ́ òun náà ni àwọn nǹkan márùn-ún àbí àwọn nǹkan mẹ́fà rádà tí anabi sallallahu alayhi wa sallam tọ́ka fún wa gẹ́gẹ́ bí àwọn orígun gbàgbọ́ nínú hadisa nebua muhammad sallallahu alayhi wa sallam anabi ní al-iman an tu'mina billah wa malaikatihi wa kutubihi wa rusuli wal yawmil akhir wa an tu'mina bil qadar khayrihi wa sharrihi sàwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí òun náà làwọn téèyàn máa ń nígbàgbọ́ sí tá a fi jẹ́ mùsùlùmí olùgbàgbọ́ òdodo téèyàn bá gba márùn gbọ́ tó bá ṣá ìgbàgbọ́ sí ẹyọ ọ̀kan ìdájọ́ ẹni yẹn náà ni pé ẹni yẹn ṣe onígbàgbọ́ kì í ṣe mọ̀mìnì títí èèyàn ò lè jẹ́ mọ̀mìnì àyàfi ìgbà tó bá tó gba gbogbo nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí gbọ́ yóò nígbàgbọ́ sí Allah pẹ̀lú àwọn ọ̀nà tá a gbà fi gba Allah gbọ́ wa malaikatihi yóò sì nígbàgbọ́ sáwọn màláíkà àti àwọn àlàyé tí ń bẹ lábẹ́ rẹ̀ wa madha wa kutubihi yóò sì tún gba àwọn tírà ọlọ́run gbọ́ lẹ́yìn náà yóò gba àwọn òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ yóò sì gbọ́ ọjọ́ alkiyama ọjọ́ kẹyìn yóò gbà gbọ́ so bákan náà wal iman bil qadar khayrihi wa sharrihi àti gbígba kádàrá gbọ́ kádàrá èyí tó jóore àti èyí tó jáburú ká gbà pé nínú tọ́lọ̀wọ́n ọba ti kọ òun náà ni ṣẹ́rí gbogbo àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí ni ó ní àlàyé gẹ́gẹ́ bí sọ̀láàtù ó ṣe lálàyé tá a bá sọ pé ká kírun tá a bá ní ọlọ́ọ̀ni ẹ kírun a rí i pé tí wọ́n bá sọ fún yàn tí ò mọ nǹkan pè ní sọ̀láàtù ìrun kíkí pé kírun yóò béèrè pé báwo náà ṣe ń kì wọ́n wàá ṣàlàyé bá a ti kírun so ntọ́ àlàyé tán ṣe òun tó bá wá múrun yẹn wá níbàámu sí àlàyé yẹn láwàá sọ bó ṣe kìíní ó kírun bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tá a yẹn ká nígbàgbọ́ sí Allah ó láwọn àlàyé ká gba àwọn tírà gbọ́ àwọn màláíkà gbọ́ àwọn òjíṣẹ́ gbọ́ àti gbogbo àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà ó láwọn àlàyé so ìgbà àwọn nǹkan yìí gbọ́ ọ̀nà lèyàn fi jẹ́ mọ́mìnì téèyàn bá ti gbà á gbọ́ kèfèrí ni ìta wa ń pè ní ìmánì gangan pé ìmánì gangan yàtọ̀ sáwọn arkanu ìmánì lọ́dọ̀ àwọn alùsùnà wọn ni alìmán ìtìkọ́dùn bìlìjìnán wàkọ́ọ̀lùn bìlìsán wàhámẹ́lùn bìlìjàwárìhì yazidu bitọ́ọ̀tì wàyẹ̀ńkùsù bìlìmàṣíyà so ìmánì ìta ń pè ní gbàgbọ́ ìtumọ̀ rẹ̀ òun náà ni qawlun bil lisan i'tiqadun bil jinan ń tà máa ń ní nínú ọkàn láti sọ́kàn tá ń pè ní àkídà wa qawlun bil lisan àti àwọn ń tà máa ń fẹnu sọ wa amalun bil jawari àti ń tà fara ni pé àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun là máa gbà á fi máa ti ń jẹ́ imán ń tó wà intan sọ intan fara ṣe so imani ni wọn gbogbo àwọn ṣe imani ni wọn. yazidu bi ta'ati wa yanqusu bil ma'siyah imani máa ń lékún ó máa ń lágbára pẹ̀lú pípa òfin ọlọ́run ọba a sì máa dínkù pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀ṣẹ̀ eléyìí ni tán pé imani lọ́dọ̀ àwọn ahlu sunnati jama'a ọlọ́run wa ní innal ladina kafaru dájúdájú àwọn tí wọ́n ìgbàgbọ́ tí wọ́n ní gbàgbọ́ sí Allah wọn àgbàtìrà rẹ̀ gbọ́ wọn àgbòjíṣẹ́ rẹ̀ gbọ́ kò tó màá sí pé bóyá wọn gbà wọn gbà pé Allahu ń bẹ kò túmọ̀ ṣùgbọ́n wọn ò gba Allahu gbọ́ látara wípé wọn fi ìjọ kan ṣoṣo rinlẹ̀ fún Allah wọn àfi ìjọ kan ṣoṣo rinlẹ̀ fún Allah láàbìrì lọ́dún kẹfẹ́rí mi yóò máa jẹ́ Abdullah wọ́n lè pè é ní Razaki láwùjọ tiwa kápẹ́ bá ti máa pè pé Razaki Razaki ni Abdulrazak tẹ́ ìwà ti ń gbọ́ razaki razaki abdulrazaki nu ẹni tá a wá tán wá pè ní razaki tó jẹ́ pé abdulrazaki ní ìpìlẹ̀ rẹ̀ táwárí tí ń forí balẹ̀ fóṣà tí ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run lọ́lọ́run bóyá nàbí ọlọ́run ni bóyá màlẹ́kà ni bóyá àlùjànnú ni bóyá gi bóyá rin bóyá omi bóyá òkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. irú ẹni yẹn ni a rí wípé a máa kẹ́fín wípé a ah, wọ́n tí òun sọ ẹbọ o dẹ̀ tó ń jẹ́ orúkọ tá a máa fi rò pé mùsùlùmí ni ọ́ ó túmọ̀ sí pé kíní yóò máa fún wa ní ìfura máa wípé ó ma wípé Allahu wà ní apá kan àmọ́ kò gbà á gbọ́ tó bó ti yẹ ni ko náà ni àbí kẹ́yìn ó tiẹ̀ gba àwọn nǹkan kan gbọ́ bóyá onígbàgbọ́ nínú òjíṣẹ́ Ọlọ́run kan náà àwọn òjíṣẹ́ Ọlọ́run bí àwọn tó gbà nẹ́bẹ̀ẹ́ gbọ́ nísìnyí àmọ́ wọn à nígbàgbọ́ wọn pé ìgbà ànábì Isa gbọ́ orígun kan náà orígun ìgbàgbọ́ ni ṣùgbọ́n ìṣe àìgbàgbọ́ sí Allah ẹnìyẹn náà kèfèrí náà ni lẹ́yìn náà ni pé tá a bá gbòjíṣẹ́ kan tá a dà kan nù àbí tá a bá gbogbo àwọn òjíṣẹ́ tá a wá ní eléyìí nìkan làwọn ò gbà yóò náà ó sọ yẹn di kèfèrí so ẹni yóò máa kó sínú ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá sọ ń bí pé innal ladina kafaru dájúdájú àwọn tí wọ́n ṣe kèfèrí لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا àwọn ọmọ wọn àwọn dúkìá wọn owó wọn tí wọ́n ní bó ti wù kó pọ̀ tó àwọn ọmọ wọn tí wọ́n bí tí wọ́n ti wù kán jẹ́ olú ọmọ tó láyé wọn ò lè rọ̀ wọ́n kankan níwájú Ọlọ́run wọn lè gbà lè wájú owó wọn ò lè béèlì kódà bọ́mọ bá jẹ́ mọ́mì ní tóbi rẹ̀ bá ṣe kíni tó bá ṣe àìgbàgbọ́ ọmọ yẹn ò lè wúlò fún dálùkì àmà téèyàn bá ní owó ó sì jẹ́ kèfèrí ó wá náwó yẹn ó fi ṣe dáadáa gidi gan tó bá dálùkì àmà tó bá kú láì lórí kèfèrí yẹn láì gbàgbọ́ àwọn tó ná owó tó níyẹn pẹ̀lú ibi tó ná sí tó dáhùn kò lè wúlò fún dálùkì àmà kó tó lè wúlò fún kó tó lè jèrè owó tó ná síbi tó dáa láyé kó tó lè jèrè ọmọ tó jọ ọmọ olùgbọ́lọ́wọ́n ọba gbọ́ tó bí láyé ó dìgbà tó náà bá tó jẹ́ mùmínì lọ́lọ́run fi ní innal ladhina kafaru dájúdájú àwọn tí wọ́n ṣe àìgbàgbọ́ lan tughniya anhum amwaluhum ọlọ́run ọba ní àwọn dúkìá owó wọn tí wọ́n ní kò lè wúlò fún wọn wájú ọlọ́run kò lè gbà wọ́n lẹ̀ wala auladuhum bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ wọn náà ò lè gbà wọ́n lẹ̀ minallahi wọn lè wúlò fún wa bó ti wù kó máa wájú ọlọ́run láti lè ṣe kankan fún wọn so àfi káwọn náà jẹ mọ́mìnì so nígbà tá a bá ń sọ tẹni tó jásí pé ó náwó rẹ̀ kẹfìrí ni ó náwó ẹ̀ síbi tó dáa kẹfìrí ni ó bímọ ọmọ wa jẹ mọ́mìnì owó tó ná síbi tó dáa yẹn àti ọmọ rẹ̀ tó jẹ mọ́mìnì yẹn kò lè wúlò fóun torí pé òun kì í ṣe mọ́mìnì kí la wá fẹ́ sọ nípa kẹfìrí tó tún náwó síbi tí ò dáa kèfèrí tó tún bíbí kúbi kalẹ̀ a rí i pé ọ̀ràn ti pọ̀ lọ́rùn ìyẹn sòlófà tó fi já sí wípé a gbọ́dọ̀ a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọ̀rọ̀ ayé kó tàn wá jẹ a gbọ́dọ̀ jẹ́ káwọn ọ̀rọ̀ ayé kó tàn wá jẹ ayé lèyàn ti máa ń lówó ńgbà míì tá a sọ pé ntòwó bá ṣe tì ilẹ̀ ní ògbé ayé lèyàn ti máa ń parọ́ òwe yẹn níwájú ọlọ́run kò sówó pé ntòwó bá ṣe tì ilẹ̀ ní ògbé kò sówó yẹn kò sóòwe òun wájú ọ̀ràn torí ẹ̀ lọ́lọ́run wá sọ pé àwọn tó ti àgbàgbọ́ tí wọ́n jẹ́ kékeré gbogbo owó wọn bó ti wù kó pọ̀ tó gbogbo ọrọ̀ wọn gbogbo ọmọ bí wọ́n ti wù ká yanjú tó lọ́mọ wọn à lè wúlò fún wa níwájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fún kankan ọlọ́run ọba ni wa ulaika hum waqudun nar. ọlọ́run ọba ní àwọn tí à ń sọ yìí gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí hum waqudun nar ọlọ́run ọba ní gbogbo wọn náà ní waqudun nar yaani hatabun nar hatabu an-nar epo tá a máa fi kóná igi ìkóná ni wọn subhanallah sẹ́wọ̀n pé igi tó jẹ́ pé gas lápèjúwe tá sọ pé gáàsì ní nǹkan ó túmọ̀ sí pé kò wúlò fún nǹkan kan ju iná lọ bẹ́ẹ̀ náà làwọn tí wọn ò gbàgbọ́ ohun ní wàkúùdù náà rì ní wọn ìyẹn ni wípé àwọn gangan ní igi ìkóná tó kò sí wúlò kankan fún wọn lálùkì àmàjú pé kán wà nù náà gbére lọ torí àwọn ni wọn máa fi kóná. a inna lillahi wa inna ilayhi raji'un torí ń jẹ́ ká máa burú tó ń bẹ́ẹ̀ bí ṣe kẹfìrí sí Allah subhanahu wa ta'ala pé kò sí ní tẹ́yẹn lé àṣìf láyé látara pé yẹn ṣe kẹfìrí sọ́lọ́hún tó bá ti di jọ́ gbẹ̀ǹdé alùkìyàmà ojú ojú rẹ̀ ó jà ojú o ọ̀là ojú rẹ̀ ó jà ọlọ́run wá ní wọn ọ̀là ìka hàn wọ́n kó dùn náírà àwọn ìta tán gbogbo wọn kó gbogbo wọn ni pé igi ìkó náà gbogbo wọn tó bóyá sí pé ọmọ náà ó ṣùgbọ́n àwọn eléyìí special made for nar tún làwọn kó jẹ́ pé wọ́n à ní ìwúlò kan lálùkì àmà kò sí ńtọ́nà torí ẹ̀ tó dá wọn fún kojú pé ẹ̀yin ìwọ ìwọ ìwọ ìwọ iná la fẹ́ fi wọ kù àmọ́ òun náà ń bẹ láyé tí ò tí ì máa bi tí ọ̀rọ̀ òun yọrí sí lálùkì àmà ọlọ́ọ̀dà kò má jẹ́ kọ́rọ̀ wa yọrí síbi tó burú ọlọ́wọ́n bá wa sọ ní tẹ̀síwájú láti lè júwe láti lè mú àpẹẹrẹ wá nínú àwọn tó já pé wọ́n ti ní ọ̀rọ̀ rí láyé wọ́n sì ní owó wọ́n sì ní ọlá ọlọ́run ọba ní. Allah subhanahu wa ta'ala ni kàdá bi ali fir'aun ay ka sha'ni ali fir'aun ó dàbí àpèjúwe ìṣe ìṣesí fìràwọn àwọn èèyàn fìràwọn àti fìràwọn ni fìràwọn àtàwọn èèyàn rẹ̀ kàdáàbí àlè fìràwọn ó dàbí ìṣesí fìràwọn àti àwọn èèyàn rẹ̀ ni ìrọ̀lẹ́ wọn bá wá sọ. ọlọ́run ọba ní kẹ́tẹ́bù bí ayé àti náà wọ́n pè ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ọlọ́wọ́n ọba ànábì wo lọ́wọ́n ọba ara sí firaun àtàwọn èèyàn rẹ̀ Musa wàmán wa Harun ẹ wà pọ́nlé ọlọ́wọ́n ọba ó wá ara ànábì ọlọ́wọ́n méjì sí firaun àtàwọn èèyàn rẹ̀ nìkan ṣoṣo ànábì ọlọ́wọ́n méjì òjíṣẹ́ ọlọ́wọ́n méjì sí firaun náà nìkan ṣoṣo àtàwọn èèyàn Musa àti Harun ká jíṣẹ́ ọlọ́wọ́n fún firaun àtàwọn èèyàn rẹ̀ ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n Fíráúnà àtàwọn èèyàn rẹ̀ kazzabu bi ayatina gbogbo wọn wọn pe ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nírọ̀ ìyẹn ni pé gbogbo wọn tọ́lọ́wọ́ bá ń sọ yẹn àwọn tí wọ́n ṣẹ́kù tán kú lórí kúfùrù lọ́lọ́wọ́ bá ń sọ torí pé nínú wọn la ti rí àwọn sáhárọ́tù ìyẹn ni àwọn òpìdán rẹ̀ tó já pé àwọn padà gbà fún ànábì Musa ànábì Musa wọn juwọ́lẹ̀ tọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ wọn nínú alukur'an yìí pé wa ulqiya sáhárọ́tù ọlọ́run ọba ní wa olùkìyà sàhàrà tó sàjìdín gbogbo àwọn tí wọ́n já wọn òpìdán fìràhùn àwọn baba aláwo fìràhùn tí wọ́n máa yẹsẹ́ wò fún wọn tí wọ́n máa padà tí wọ́n àwọn oníbàǹtẹ́ àwọn olóńdè tí wọ́n jùlẹ̀ tí ó dejò nígbà tí wọ́n rí okondoro okodoro ọ̀rọ̀ that is tí wọ́n rí báyìí náà èrí tó clear okodoro ọ̀rọ̀ látọ̀dọ̀ ànábì Musa pé a ntẹ́lẹ̀ yìí ń sọ yìí kì í ṣe dán bíi tàwọn. ọlọ́run ọba ní gbogbo wọn lẹ́ẹ̀kan náà náà bá forí kanlẹ̀ wọ́n ṣe kí ni wọ́n sùjádà wọ́n forí kanlẹ̀ lẹ́ni tó fi gbé títóbi fún Allah lẹ́yìn ìgbà tí wọ́n ti ń forí balẹ̀ fún òòṣà tẹ́lẹ̀ wọ́n wá forí balẹ̀ fún Allah kí náà wá sọ lẹ́yìn náà. Rabbi Musa. wọ́n wá ní amanna bi rabbil alamin àwa ti juwọ́lẹ̀ àti gbàfà àti gbà àti nígbàgbọ́ imani àti wá gbà báyìí wípé Rabbil alamin olúwa tó dá gbogbo ẹ̀dá pátá tí Mùsá ń pè wá lọ sọ́dọ̀ rẹ̀ tí í ṣe Allahu yẹn òun gangan nìkan ṣoṣo ló gbọ́dọ̀ máa jọ́sìn fún gbogbo àwọn òòṣà táwọn ń forí balẹ̀ fún yìí àwọn ò sìn wọ́n mọ́. Rabbi Musa olúwa Musa wa Harun àti Haruna tó rán sí wa olúwa wọn làwa gbàgbọ́ báyìí àgbà fìràwọ́ náà mọ́ àgbà wọn òòṣà mọ́ so ọlọ́run ọba wa ní àwọn yìí òun ó jẹ́ àwọn tó já pé wọ́n kù nínú àwọn tí ọlọ́run ọba ń sọ bí èèyàn fìràwọ́nà ní wọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ti gba ìmánì wọ́n ti kù nínú èèyàn rẹ̀ wọ́n ti di èèyàn Musa so àwọn tó wá kù tọ́lọ́run ọba wa ń sọ bí tọ́lọ́run ọba ní kàdá àbí àlè fìràwọ́n òun làwọn tó já pé wọ́n kù pẹ̀lú fìràwọ́n táwọn ò lórí ìlànà ìṣìnà tí fìràwọ́n ń bẹ lórí ẹ̀ wàlẹ́dínà min qablihim ọlọ́run ọba ní kì í ṣe fìràwọn nìkan àtàwọn tó ti ṣíwájú fìràwọn tábà wo fìràwọn yìí á rí i pé tí wọ́n bá ń sọ pé èèyàn lọ́lá ó lówó ó nípò ó léèyàn ńlá ó léèyàn lẹ́yìn ó lọ́mọ ogun ó lágbára ó láṣẹ ẹ̀ lè yọwọ́ fìràwọn ẹ̀ lè yọ kó àtàwọn àmì tó ti ṣáájú rẹ̀ nínú àwọn fàrọ̀ ọ̀hìn náà tó jẹ́ firaun àtàwọn fàrọ́ ìnà míì lẹ́yìn etí ẹ̀ tó jẹ́ pé àwọn náà ń wúwà bí ìwà firaun so ọlọ́run ọba fi firaun ṣe àpèjúwe àwọn tó jẹ́ pé wọ́n ò gbàgbọ́ wọ́n ṣe kèfèrí wọ́n lówó wọ́n léèyàn kò sì wúlò fún wọn tẹ́bà lọ́wọ́ firaun náà tó ń ti bó ti lọ́lá tó bó ti lówó tó bó ti léèyàn tó ń gbà tí anabi Musa alayhi salatu wassalam tó dé tó wá sọ fún firaun wípé ìwọ firaun mo fẹ́ fi ọ sọ́dọ̀ ọlọ́run ọba Allah kó máa jọ́sìn fún kò sì máa fìyà jẹ àwọn yẹn báwo ti ń fìyà jẹ wọn ìmá kó lè bá láti bọ̀ tán kó lè bá aráàlú jẹ́nà wọ̀ ṣé aláàánú kúkú lọ́lọ́run kò sí bẹ́ẹ̀ yóò ṣe yẹ hànà tó láyé tó bá tú bá bòun ò ṣe é má tó wá foríjì ọlọ́run ọbó gbà á ọlọ́run ọbó gbà á torí pé aláàánú ni gọ̀fóró rọ̀hìmù ni aláforíjì aláàánú ni fẹ́ẹ́ tó bá wá fún àforíjì so bó ti gbogbo àwọn èèmọ̀ tí fìràwọ́ náà hàn ó pa àwọn èèyàn ó pọ ọmọdé ó pa papapapa torí kí ó má bàa sí ẹni tí ó kọ́ lábàbà bọ́ lọ́wọ́ rẹ̀ òun ló fi papapapapa ní anabi musa fi padà di ọmọ àkókò tí wọ́n rì nínú ilé inú pálásì náà ti wá tọ́ musa dàgbà nígbà tí àwọn àwọn òpìdán náà ní àwọn àwọn babaláwo rẹ̀ àwọn tí máa yẹsẹ wò wò nǹkan fún un àwa àrínà wípé wọ Fìràwọn wọn bí ọmọ kan ọmọ yìí ní gbà ọlá lọ́wọ́ rẹ̀ yóò sọ èdè náà parun ọkùnrin sì ni ara àwọn tí ó sì ti wá làwọn tẹ kójọ tẹ pèlẹrú àwọn àwọn ọmọ Ísírẹ́lì tẹ pèlẹrú yìí ara wọn ni wọn ti bí inú wọn ni wọn ti bí ọmọ wọn Allahu Akbar inú àwọn tẹ kójọ tẹ pèlẹrú tẹ ń fìyà jẹ yìí inú wọn náà ni wọn ti bí ọmọ wọn ó sì ní ó gbà ọlá lọ́wọ́ rẹ̀ gbà tí wọ́n fún ní ìró bẹ́ẹ̀ ó wá da àwọn èèyàn sínú òlú ó da àwọn èèyàn síta nínú òlú pé gbogbo ìkankan nínú àwọn bàní ìsiraílà àwọn ọmọ israẹl tó bá ti bí ọmọ tó bá ti jẹ́ ọmọ ọkùnrin ẹ máa dúnbó wọn máa pa wọn dànù àmọ́ tó bá jẹ́ ọmọ obìnrin ẹ fi wọn lẹ̀ ó wá gbófin yẹn dìde sínú òlú kí wá ṣe àwọn ọmọ Egypt tiwọn o ọmọ Israel nìkan tó bá jọ ọmọ ọkùnrin wọn ẹ máa dún bú wọn dànù wọn wá pa ṣége nínú àwọn ọmọ tó bá ti bímọ tó bá ti jọ ọmọ ọkùnrin báyìí wọn ò dún bú ẹ yìí tó bá ti bímọ tó bá jọ ọmọ báyìí wọn ò dún bú ẹ àwa dún bú ọmọ dún bú ọmọ dún bú ọmọ àsìkò yẹn ni Mariam tó jẹ́ ìyá anabi Isa aleyhi masalatu wasalam àsìkò yẹn ló wá bí anabi isa bó ṣe wá bí anabi isa kuraani náà ló tún pàtàn rẹ o ẹ̀rù wa ń bà á ọlọ́run wa ní la takhafi wala tahzani ọlọ́run ọba ní má bànújẹ́ má bẹ̀rù ọlọ́run wa ń sọ fún pé kó gbé anabi isa sínú àpótí anabi musa kó gbé anabi musa sínú àpótí tó bá ti wá gbé sínú àpótí kán wá dé àpótí òun pa kán wá gbé àpótí òun kán gbé sí inú odò odò òkun wọn kó máa rú lọ. ọlọ́run má wulẹ̀ má bẹ̀rù kankan o àmọ́ ibi tí ń lọ a sì máa ràtà abẹ́ dá Allahu Akbar. àpótí táwọn gbé sórí orí táwọn gbé sínú omi yìí òun á ti lọ ń ti lọ ń ti lọ. ó wá ti dé agbègbè kan àwọn tó já wọn tí fìràwọn náà dá ata kan máa dún bọ wọn kíní kan ní ń bọ̀ lórí odò yìí ni kíní kan ní kankan ní àpótí yẹn bá omi ẹrù pé bóyá bíi góòdù àbí nǹkan kan ní ń gbé bọ̀ ni gbà tí i pé ọmọ àkókò ni ó tún wá jọ ọmọ ọkùnrin òfin tí fìràwọn fún wọn ni wípé ọmọ ọkùnrin táwọn ọmọ àwọn agbè e lọ sọ́dọ̀ rẹ̀ pé àwọn ò lè dá eléyìí pa lọ́wọ́ ara wọn ò kàn máa tún jẹ̀bi ọba tó ra wọn ṣẹ́ tí í ṣe fìràhùn àwọn agbè e lọ sí pálásì ẹ̀ nígbà tán dé bẹ́ẹ̀ fìràhùn ni ẹlọ́dún ìyàwó rẹ̀ áfíà kọ́nùbá ni yọnu sí ya dáadáa olùgbàgbọ́ òdodo ni fìràhùn náà ló padà pa nígbà tí ìyá padà gba ètò padà gbà fún Musa ìyá àwọn wa ni a ọkọ mi olówó orí mi má pa eléyìí látọdún tí mo ti wà nínú lọ́dẹ̀dẹ̀ rẹ mi ò gbọ́ pa mi ò gbọ́ po mi ò bímọ rí o ò ṣe jẹ́ ká mú eléyìí ká sọ ọ́ di ọmọ nígbà tá àkókò mẹyẹ tó sú àmẹ́ni ó bí já kúkú sọ ọ́ dọ́mà ká máa rèé ká máa tọ́jú ẹ̀ bó ṣe di wípé fìlà náà wà pé eh, no problem ṣé bó ṣe fẹ́ ni ẹ̀ ń gbàdí àgùnmẹ́ni tó bí ìbàní ìsirayílà kọ́ àwọn bani israẹli àná ní wọ́n wá wọ́n wá ṣàkóbá ẹ máa tọ́jú ẹ bó ṣe tún wá gba ànábì Mùsá sí ọ̀dọ̀ ṣe tó ń tọ́jú ẹ nù nínú ìmọ̀ tó tún wá ṣẹlẹ̀ ní wípé ìyá ànábì Mùsá èèyàn rẹ̀ kan tẹ̀lé àpótí ń tọpasẹ̀ rẹ̀ pé àwòbí tí ó rìn dé ìyá anabi isa wa sọ fún okutu rẹ̀ tí í ṣe àǹtí bí ọmọ ìyá rẹ̀ obìnrin pé máa bá ń máa bá ń tọpinpin àpótí ń lọ yàrá pé ẹ̀rù ń bẹ lára tiẹ̀ òun kọ́ ló òun ló bí tó bá ti kó sí wọn lọ́wọ́ tètè mọ̀ pé ẹni tó bí rèé torí ẹ̀rù ń bẹ lára tiẹ̀ yóò dùn dìtẹ̀ wà ní ìwọ tó jẹ́ ọmọ ìyá mi bìnrin yìí máa bá ń tọ́ máa bá ń tọ́ lọ máa bá ń tẹ̀lé lẹ́yìn díẹ̀ díẹ̀ kọ́ wo bí tí ó lọ bọ́ sí abiyama Allahu akbar náà so ká máa lọ púpọ̀ báko tí ń sá àti dọ́dọ̀ wọn wà nìyẹn ìgbà tó wá di pé ọmọ àkókò yóò mú yàn ńgbà tó di pé musa bú ẹkún wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ à ọmọ yẹn fẹ́ mú mú ni o tani wàá fún lọ́mú ìyàwó Fìráúnà àgbàlagbà ni kò lọ́mú tí ó fún kò tiẹ̀ ńgbà tí ò tiẹ̀ kò lóyún bèlè pé yóò lómi láyà tani wàá bá wa fún lọ́mú bàbá nìkan lọ kó àwọn obìnrin wa. so wọn wá ní jẹ́ ká jẹ́ ká ẹjẹ á pè àwọn tí ó kún lọmọ wọn wá ń pè ilé má pè ilé ìdí náà bá gba ànábì Musa fún ànábì Musa ò ní gbọmú yóò fàrígá náà bá tún pè ilé ìdí náà bá gbé e fún yóò fàrígá kò ní gbọmú ẹni tó á sì fẹ́ máa san owó iṣẹ́ fún ẹni tí bá ń fún lọ́mú ni yóò máa gbowó pé ń fọmọ ní ọmú owó nání ló ń bá sọ pé à ah, ah, mo ma obìnrin kan òun náà máa ń fún òun náà máa ń bá wọn fún ọmọ ní ọmú ẹ jẹ́ kí n bá yín wá lọ kí n bá yín pè wá bóyá ó lè gbọ́ mú tiẹ̀ wá lọ pè yá nẹ́bí Musa wá pétọ́ ọmọ rẹ ti bọ́ fìlà ọ̀nà àmọ́ àwọn àpá wọn làwọn ò máa tọ́jú àwọn oṣù ọ̀dọ́ àwọn àwọn ẹni tí ó fún ní ọmú gbogbo àwọn tí wọ́n ti fẹ́ fún lọ́mú kò gbọ́ mú lọ́wọ́ wọn ìwọ ká lọ bóyá yóò gbà tiẹ̀ àmọ́ mo ti ní nání nìyẹn o tó bá ti débẹ̀ kò sara giri má má gbọ̀n o má sojú má jẹ́ ká má kó wọ́n ló bí o ká má pàdánù o ọ̀nà sì sara giri gbà débẹ̀ ani nani ni bẹ́ẹ̀ ni ẹ máa ń fọmọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìlú wa lè gbà ṣáàjì yìí èmi ń sọ tèmi ni o yìí tẹ bá fún wa náà ni ẹ̀dá a fún ọ ní yìí ó dà á máa fún ọ ní iye báyìí ọ̀dà ọmọ náà wá dà ìpolówó wà ọmọ náà rí ọ̀dà ẹgbẹ́ wa ká fún wò bóyá yóò gbà á ìyá náà tó ṣe bí ẹni tí ò nígbà tí ó gba ọmọ báyìí tó gbé ọmú sí ọmọ lẹ́nu lọ́mọ bá bẹ̀rẹ̀ sí ní fa ọmú náà ta ẹni tí ó máa bá wa fún lọ́mú rè ìyá Musa bá tún gbowó Allahu Akbar ìyá anabi Musa ló bá tún gba owó kìí ṣe mariam o mo ṣe mistake ni o mo dárúkọ mariam lẹ́ẹ̀kan àbí ìyá ànábì isa ni mariam ìyá ànábì musa tó wá ń gba owó ló bá tún gbowó so títí tọ́lọ́wọ́n bá fi wá padà wá ní káwọn kankan ó ṣẹlẹ̀ láwọn arìnrìn àjò tó já pé a lè máa padà débẹ̀ lọ́jọ́ iwájú so kí musa tó wá padà wá di ànábì ọlọ́run kọ́lọ́n tó wá dá a padà sọ́dọ̀ fìràwọ̀n pé fìràwọ̀n náà tó tọ́ ọ dàgbà torí ọ dàgbà òun náà la fẹ́ rán ọ sí ẹ wọ àtijọ́ tọ́lọ̀ ti fẹ́ rán àyàn sí fìràhùn kò sì pa fìràhùn tí Musa fi dàgbà Allahu Akbar òun ló tọ́ Musa ní ìkókó so fìràhùn àtàwọn èèyàn rẹ̀ tọ́lọ̀ wá fẹ́ rán Musa ṣe wo sùúrù Ọlọ́run pẹ̀lú àwọn ẹ̀dá torí ẹ eléyìí náà ń jẹ́ kó fún wa pé èèyàn ń ṣe sùúrù kéde wí ká sọ fún yàn lẹ́ẹ̀kan kò gbọ́ kájú wá sáré gbé nǹkan lé lórí ó ti di báyìí á ṣe sùúrù ẹ wo sùúrù tọ́lọ̀ ń ṣe. ọlọ́run fẹ́ rán Musa sí Firaun nígbà tí wọ́n èjì bí Musa wọ́n wá bí Musa Firaun náà ló wá tọ́ Musa láti ìkókó tí Musa fi dàgbà. Musa wá dàgbà tán ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ànábì Musa wá sákò nínú ìlú. ibi tá ànábì Musa tó wá sá lọ ànábì Musa wá lò bí ọdún mẹ́wàá ń bẹ kọlọ̀ tó wá dá Musa padà pé ó yá padà sí ọ̀dọ̀ Fìràwọ́nà tó ti sá kúrò ní ìjọsí lẹ́yìn tí ń lọ bí ọdún mẹ́wàá ó yá padà sọ́dọ̀ rẹ̀ kọ̀ àwa ran ọ sí ọlọ́run tó wá kọ́ lẹ́kọ̀ọ́ pé bọ́ọ̀tì fún rèé o báyìí ni ọ ṣe bá a o ọlọ́run tó Musa. lẹ́yìn gbogbo àwọn ìgbìyànjú ẹwu sùúrù àti sùúrù tọ́lọ̀ ń ṣe pẹ̀lú fìràwọ́nà yìí àti ìkọ́ Musa bí ó ti bá a lò fìràwọ́nà ó yarí kanlẹ̀ o ó náà gbà tí Musa déwájú rẹ̀ pé òun wájú wí ọlọ́run fún fìràwọ́n kí ni fìràwọ́n sọ fìràwọ́n ní ìwọ amánà amánà yẹn jẹ́ bí ẹni tá a pè ní ọ̀tún ọba lẹ́yìn fìràwọ́nà nínú ìlú amánà ló tó kù. bẹ́ẹ̀ fẹ́ rí fìràwọn náà wọ̀ dáadáa amánà lè gba ọ̀dọ̀ rẹ̀ wọlé ọ̀wà ni amánà ọmọ yìí ní ọlọ́run ọlọ́run òun bẹ ní sámà torí ẹ̀wọ́ tó o máa ń sọ pé Allah sí ní sámà tó o máa ń kùtù náà gán mọ̀ pé sámà ni náà wá sọ fún pé ó nù lè sọ̀rọ̀ àbáǹkà. ń sọ fún Haman onírẹ̀ Haman bankọ sọ́rọ̀ sọ́rọ̀ ní ilé tí ó ga rororo bíi tó wà tí ó gùn dóó oníbankọ ó ní mo fẹ́ lọ sókè lókè rẹ̀ lọ́hùn mo fẹ́ wà lórí rẹ̀ kémi àti ọlọ́run tí Musa ń sọ̀hún ìlàhùn Musa ọlọ́run tí Musa ń sọ pé òní ká máa jọ́sìn fún un ká jọ fojú rinjú mo fẹ́ wò bóyá tí n bá dókè lókè sánmà lọ́hùn tó bá kọ́lé fún mi tó ga roro bóyá mo tiẹ̀ lè rí ọlọ́run tí mo sàn sọ. hamani ló yá ẹyin òṣìṣẹ́ ó yá. àwọn tó tún kọ́lé yìí náà bá ní israẹli náà ló tún lò ó àwọn náà ló tún lò ó. ètò àṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo àwọn ìṣesí àtìṣẹlẹ̀ yìí tó ìdìbò fẹ́ fà mí bẹ̀ ni pé nígbà tí fìràwọ́n náà ń sọ fún hamani wípé kó kọ́lé tó ga lọ sí sánmà òun fẹ́ wo ọlọ́run ní sánmà tí ìwà jẹ́ pé Musa sọ fún pé sánmà lọ́lọ́run òun ni Allahu ṣèkín ló wà ṣé yóò máa sọ pé òun fẹ́ gun ilé tó ga ro láti rí ọlọ́run ní sánmà ìwọ máa sọ pé Allahu ṣe ní sánmà ẹ má dẹ̀sẹ̀ sọ Fìràwọ́nà wa Hámánà wa ṣe tí Fìràwọ́nà ara ojúṣe tí Fìràwọ́nà ara lẹ́yìn gbogbo ìgbèrègbè ìgbèrègbè ìjà láàrin musa àti firaun ìjà tó ti ṣẹlẹ̀ òun náà nígbà tí ọlọ́run ọba sọ fún musa yìí pé lọ gádà gbogbo àbáni israẹla kó fún wọn nírò. ọlọ́run ọba ní wa awhayna ila musa àwọn ọlọ́run ọba fún musa ní wáyé aránṣẹ́ sí a fi ọ̀rọ̀ ránṣẹ́ sí aṣọ fún wípé an asiri bi ibadi layla àwọn tó jẹ́ àwọn ẹrú sìn ní ọmọ Israel tó bá ti di òru sọ fún wọn pé tó bá ti di òru òní ìyẹn ọjọ́ náà lọ́hùn tí Musa ń sọ fún wọn pé lóru ni o sílẹ̀ ti pa kése tẹ́sẹ̀ ti pa kése tí gbogbo ẹ ti dá tó ti pa lọ́lọ́lọ́ ẹ wàá ṣe kí ni ẹ wàá gùn ẹ kó nínú ìlú yìí ẹ sá. Allahu akbar ọlọ́run ọba ní tẹ́ ẹ bá ti wá ń sá tẹ́ ẹ bá ti sá kúrò nínú ìlú ẹ má mọ orílẹ̀-èdè kan o ẹ máa lọ sí ọ̀nà tó lọ já sínú odò òkun kó jẹ́ pé tẹ́ ẹ bá ti mórílẹ̀ ọ̀nà òun ibi tẹ́ ẹ lọ fẹnu gúnlẹ̀ sí inú odò òkun ni kò síbòmí ìfẹ́fẹ́ lọ́mọ ọlọ́ni ibẹ̀ ni ẹ mọ́ rílo wàlẹ́ àtàkọ́fù dára kíkà. ẹ gbọ́dọ̀ pẹ̀rù pé tẹ́ ẹ bá dénú omi ẹ tẹ́rì ẹ fi yíyan lẹ́fẹ̀ẹ́ mi ọlọ́run. so wọn ẹ tí ì fún òun lé tọ́lọ́wọ́n bá ti sọ fún Musa pé ibi tẹ́ ẹ gbà ní ọ̀nà bíi ni ẹ máa mórí ibi tómi òkun wà wọn ibi tómi òkun wà yẹn ah ọlọ́run ti máa ń tó fẹ́ ṣe ìwọ́n tó máa sọ pé ńgbà tí nǹkan bá ṣẹlẹ̀ tán lọ́lọ́run tó mà kò máa tẹ́lẹ̀ àwọn àtàpọ̀ nú alukurani tó máa ń fi rin lè tí máa jẹ́ kéèyàn dọ́lọ̀ màgá Mùsá tó bá ti dòru kó àwọn bàní Israẹla tó já àwọn ẹrú sẹ́ni kó wọn jáde kó nù lù Firaun ní Egypt ẹ wá ibi tómi òkun wà tí ò sọ́nà mí ju tẹ́ ẹ bá ń lọ àbí tẹ́ ẹ bá lọ kán lu mọ́ ibẹ̀ náà ni ẹ máa lọ tẹ́ ẹ sẹ́rí tọ́lọ́run bá ti fìyàn lẹ́mìí balẹ̀ lórí nǹkan má dá òtún ọlọ́run o torí pé gbogbo nǹkan òun náà ló ní kọ̀ǹtúrò rẹ̀ ọwọ́ rẹ̀ ló ṣe kí ni ló sì wà nígbà tó yá pé kọ̀ǹtúrò gbogbo nǹkan ọwọ́ ẹ̀ ló ṣe kí ni ọwọ́ ẹ̀ ló wà so wáyé tí ó sọ pé kí wo ṣe tí ó máa bọ̀ ó yẹ kó máa pé ẹni tó ní kí n ṣe náà ló ní kọ̀ǹtúrò ẹ̀ lọ́wọ́ ní kọ̀ǹtúrò wà irú ẹ̀ iná gbogbo wa la mọ̀ pé iná ó máa ń jó yẹn ni bẹ́ẹ̀ ni àríwá ẹ̀kọ́ a máa jó nǹkan iná bá ti wá lágbára sí bó bá ìsàlẹ̀ iná a máa ti ju òkè iná lọ bó bá ṣe ń ga sókè ló máa ń reduce power ìyẹn iná ti máa jó lé jó gbájú àwọn ohun tí bá ti ń ga sókè yóò máa reduce power ìsàlẹ̀ rẹ̀ máa ń lóró ju òkè lọ. inú náà yẹn náà wá ju ànábì Ibrahim sí nígbà tí wọ́n dáná inú àwọn ń dáná dùn wípé ah, ọmọ yóò jóná tẹyin tẹyin lónìí tábàlẹ̀ yẹn jóná tẹyin tẹyin tẹ̀ mọ̀ wípé kò sí tracy má nìyẹn kò sí tẹ́ fi dáa mọ̀ wípé èèyàn náà dáná sunmù a bí tí náà ìdú tí náà ìkíde iná tó ti ké pọ́pọ́ tó nǹkan ti ń kùn sẹ́wọ̀n pé tí bá ti ń kùn òru ti dé ha àbẹ́ ẹ̀rí bí náà ṣe ń dún ó ti ké pọ́pọ́ nìyẹn inú wọn ti wá nù pé a ọmọ Ibrahim yóò jóná tẹyin tẹyin ànábì Ọlọ́run la ń sọ o ọlọ́run sì ń wò wọ́n pé ẹ máa tara yín lẹ̀ sẹ́yìn lẹ́ni remote control náà lọ́wọ́ ni àbẹ́mi agbára àti àṣẹ tó fi ń jó yàn ti ń bẹ lára rẹ̀ òun ṣe bí mi mo fún un tí n bá gbà á kí ni ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n ju Ibrahim tí wọ́n fẹ́ ju Ibrahim sínú náà ọlọ́run wá sọ̀rọ̀ fún iná lẹ́sẹ̀ kẹsàn-án lọ́nà wà kó náà. ọlọ́run ọba ní àwa sọ fún iná ńgbà tí wọ́n fẹ́ ju ibrahim sínú náà pé ìrẹ́ iná kuni bardan wa salaman ala ibrahim tán bá ti lè ju ibrahim sínú wọná tó bá ti débẹ̀ di tútù ìyẹn ni pé ìgbà ìgbà tí ibrahim tí ànábì ibrahim ò tí ì débẹ̀ ó sì wà gbígbóná ọlọ́run wá ní tó bá ti lè tí ànábì ibrahim bá ti lè dénú rẹ̀ ọ̀gbọ́dọ̀ gbóná má tútù ni kò di ó wá gbọ́dọ̀ di tútù nira ọ ala ibrahim. ọlọ́run wá ní tútù yẹn kó máa jẹ́ tútù àlàáfíà ni o tútù tí ó máa mú ìrọ̀rùn wá tí ó máa ní ah, tí ó máa dàbí kéèyàn má kú nínú nǹkan mọ́ ẹ̀wọ́n tí yẹn bá wà nínú nǹkan tó bá tutù má yẹn tí yẹn gbádùn má dàbí kó má kú ńbẹ́ pé ah, mo sì wá ń gbádùn yìí nígbà tó bá mú tó jẹ́ pé tó bá bọ́ ọ̀tá báyìí tó bá fẹ́ lóyún bígbà tí iná ah, n so a rí pé iná yẹn ọlọ́run ọba ló ní irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí yìí ti jáde lóru òru gàjọ́ ẹ mórí lé ọ̀nà odò òkun tí ò sọ́nà míì lẹ́yìn odò mọ́ ẹ má omi ẹ yọ bẹ̀rù kúrò nínú ọkàn yín tẹ̀bá á débẹ̀ nígbà wọn ọlọ́run ọba ní firaun bá ṣe jáde tí firaun náà gbúrò kí wọ́n ti jáde ẹ wọ́n jáde kẹ̀ ó yá bó ti gádà àwọn ọmọ ogun nìyẹn kò wá ara àwọn ọmọ ogun nìkan níṣẹ́ à ọba tó ti máa ń tí ó ṣe pẹ̀lú yẹn ọlọ́run wá tí òun náà pé ìwọ náà jáde. náà pé ordinarily ta ni Musa àti àwọn tó tẹ̀lé tí firaun náà tún wá ń lídìí àwọn ọmọ ogun tẹ̀lé àwọn tí ò ní ìbọn tí ò ládàá tí ò lọ́kọ̀ tí ò ní nǹkan ìjà kankan tí wàá kàn ara àwọn ọmọ pé lọ́ba ń kó ogun ọ wá nọ́mà bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn torí pé àwọn tó fẹ́ lọ bá wọn ní nǹkan jà wọn èyí ṣẹni tí máa ń jà wọn ní nǹkan jà àmọ́ nítorí ìtọ́lọ́wọ́ ọba ti gbà lérò lé e lórí tí ó sì ṣe ọlọ́run wa ní fìrà ọ̀nà wa tẹ̀lé wọn ó tún wá kó àwọn ọmọ ogun dání ó yẹ ìyẹn ogun mi náà tẹ̀lé mi ká lọ lórí musa àtàwọn èèyàn tí ò ní nǹkan jà nígbà tí wọ́n wá sí etí odò tí ànábì musa débẹ̀ tá ànábì Mùsá dúró tọ́lọ́ náà wọ́n sọ pé kó kán lùdò ọlọ́ni ẹ máa lọ síbi òkun àmọ́ ẹ má payà pé ẹ tẹ̀rì o ẹ ní tẹ̀rì o ẹ kàn máa lọ bẹ̀ ànábì Mùsá wá dúró àwọn bàní Israẹli àti wọ́n tẹ̀lé wọ́n jẹ́ ìdílé méjì rẹ̀ àwọn àmbẹ̀rù pé ah Mùsá asálọ́wọ́ kó fìràwọ́ náà lọ́tún wá kó wọ́n sínú etí odò ṣé ká máa kán lùdò ká máa tẹ̀rì ká máa kú dànù ni tèbí kú náà lásán bọ̀ bá sì ti fi wálẹ̀ jẹ́jẹ́ ká dúró sínú òlù ìwìyà tá à ń jẹ ń bẹ ó sì kéré sí ìta tó wá para wa dànù ń bì tẹ̀wọ̀n pọ̀ yàn. so fìràwọn náà dẹ̀ tí wọ́n ń bọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ nígbà tí wọ́n wá rí fìràwọn náà Musa àwọn eléyìí ti fẹ́ bá wa àwọn àwọn eléyìí ó bá wa tí wọ́n bá kó wa padà ìyá wa yóò tún wá lé kéńkà ìlọ́po mẹ́wàá àbí ìlọ́po ọgọ́rùn-ún tá à ń jẹ tẹ́lẹ̀ ń ẹ̀rù bà wọ́n ṣùgbọ́n ànábì Musa sọ fún wọn pé innama hiya rabbi. ànábì Musa sọ fún wọn pé kálá ẹ̀yin lẹ́ ń wò pé wọ́n mú àwọn àlè mú wa torí pé olúwa mi ló sọ fún wa pé òní yìí náà ní pálábá àwọn òṣègì tọwọ́ pálábá àwọn òṣègì òun ló sì ní ká máa bọ́ mi tá a yìí yóò tọ́ mi sọ́nà. So In tó bá kù tó yẹ kí n ṣe lẹ́yìn ibi tá a dó sí i táwọn náà ti ń tán ti kàn wá lára tán yìí ọlọ́run bó ṣe kí ni yóò ṣàlàyé ìyókù wàláì kò pẹ́ ọlọ́run bá ní kànáàbì Musa ó fi kí ni ó fi ọ̀pá ọwọ́ rẹ̀ ọ̀pá tó mú bọ̀ láti ọ̀dọ̀ Ṣuaib ọlọ́run wá ní fadrib bí aṣọ kẹlìbáhàrọ̀ ọ̀pá ọwọ́ rẹ̀ fi na omi. ọlọ́run ọba la wá sọ fún Musa pé ọ̀pọ̀ ọwọ́ rẹ fi na odò fi na omi. bá anabi Musa ṣe fi ọ̀pọ̀ ọwọ́ rẹ̀ na omi báyìí fanfàlà kọ̀ lodò bá pín nígbà tí nǹkan fàya ló bá pín àwọn ojú ọ̀nà àyẹ̀pẹ́ wá wà láàrin ẹ̀ wàkàna kullu firqin kattawdin azim gbogbo ìpín kọ̀ọ̀kan tó wá pín sí un ó wá ga sókè omi ẹ̀ súnra kìlígbà tí yẹn tó nǹkan léra wọn ó wá ga sókè kò sì sàn wálẹ̀ ó wá gbéra wọn kàn sókè báyìí bí òkè ojú ọ̀nà wa wà láàrin báyìí tó jẹ́ yẹ̀pẹ̀ àwọn èèyàn tó tẹ̀lé Musa àwọn amórílé bẹ́ẹ̀ ẹ tún wá wọnú àánú Ọlọ́run ìdílé méjìlá lè gbogbo àwọn tó wà lẹ́yìn Musa ń jọ́nà lọ́n tán jẹ́ bani Israẹla wọ́n jẹ́ ìdílé méjìlá wọ́n sì wá jẹ́ ìdílé méjìlá òun Ọlọ́run wá pín ọ̀nà méjìlá kalẹ̀ tó túmọ̀ sí pé tí ìdílé kan bá ti lè gba arúgbó àwọn tó jọ màdínà àwọn náà ká tẹ̀lé èèyàn wọn ni torí tó bá jẹ́ pé ọ̀nà yẹn bá jọ́nà méjì àbọ̀ ọ̀nà káàbí kankan kálukó máa du tèèyàn rẹ̀ pé èèyàn ìwọ padà èèyàn mi ní kó máa bọ̀ ó ṣe é ṣe bẹ́ẹ̀ ó wá jẹ́ ojú ọ̀nà méjìlá ìdílé méjìlá náà sì ni tẹ́nìkan náà màdílé kan bá ti gba bí báyìí àwọn ìdílé òun ò fọ́lò tẹ́nìkan bá ti gba bí àwọn yòókù ṣe kíni sájẹ́ ìdílé rẹ̀ òun fọ́lò rẹ̀ wọ́n ti kọjá sókè nìyẹn ìgbà tí fìràwọn náà wá débẹ̀ ó ti rí i pé omi ti sọ́ra kì ojú ọ̀nà ti wà ọ̀nà ọ̀nà rẹ̀ ibi wọ́n gbà náà ríyá ẹ torí bọ̀ àtòun àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n ṣe kí ni wọ́n torí bọ̀ dèdè ìgbà tí wọ́n dé àárín náà. ọlọ́run ọba ní Fìràwọ́n àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n wá tẹ̀lé Musa àti àwọn àti àwọn Bani Israẹli báàgì yẹn wà lẹ́ni tí wọ́n fẹ́ kọjá àlà ọlọ́run lórí wọn tí wọ́n fẹ́ yàn wọ́n jẹ wọ́n fẹ́ ráìbì wọn. so iye òun ká pa ká fi iye òun ká fi gún bẹ̀ yẹn ibi táwọn wà nìyẹn tọ́lọ̀ ń fi wá nígbà wọn wá dédé ìgbà táwọn wá dáàrin odò yẹn ọlọ́run wa ni gbogbo àwọn omi tó ti gbéra wọn kàn tẹ́lẹ̀ ó yà wọ yẹn ṣíbò wọn mọ́lẹ̀ fa asibakọ lọ́hùn àrí imú bàhàrọ̀ ọlọ́run bá da omi bò wọn mọ́lẹ̀ bàbá tẹ̀lé sínú odò. ìgbà tó wá rí i pé ikú ẹ̀mí ti dé gògóńgò báyìí ó wá fẹ́ sọ pé òun náà gbàgbọ́ ọlọ́run ni yóò ti bọ́ àgbà táwọ́bà lọ́wọ́ rẹ̀ mọ́ torí asọ́njẹ́ onípò nígbà tọ́lọ̀ máa rìjẹ́ ti táwọ́bà ó sì títí lọ gbogbo ẹ̀dá lópin ìgbà tó rùn ò bá tì máa yọ níbi tó ti ń wọ̀ tí ó sì máa wọ̀ níbi tó ti ń yọ yìí ń jẹ́ general kìnní nìyí o tí ẹ̀dá kọ̀ọ̀kan tí bá ń bẹ lórí aburú kan ọlọ́wọ́ sì máa gba táwọ́bà rẹ̀ títí dìgbà tẹ́mi ó fi fẹ́ bọ́ lọ́rùn rẹ̀ tẹ́mi ó fi wá dé gògóńgò tẹ́mi bá ti dé gògóńgò báyìí tó bá ní ọlọ́run mo tú bá má bínú ọlọ́run lòun ò fẹ́ má ọlọ́run kò sí túbà mọ́ fún ọmọ ọtí parọ́ kọlọ máa pa wàrọ. tọ́lọ́wọ́n wa ń sọ bí ẹ wá jáwọ́ fìràwọn ibi tá a ti wá lọ ni pé fìràwọn máa kẹsàrà ti àmúwálì yìí wájú náà dì yìí tòun ti bó ti ní ọrọ̀ tó bó ti lọ́lá tó bó ti ní ọmọ ogun tó tòun ti bẹ́ẹ̀ náà ni wàá ìzọ́mi màkà náà ti yìí àti bó ti tóbi tó ní ipò a rí pé ọlọ́run ọba gbogbo nǹkan yẹn kò gbálẹ̀ lọ́wọ́ ọlọ́run nígbà tó ọlọ́run ọba dé jàmá gbogbo nǹkan yẹn ò ṣe kíni kò gbálẹ̀ lọ́wọ́ ọlọ́run nígbà tó ọlọ́run ọba ṣe kíni tó ọlọ́run ọba dé náà bí akáyà mélòó kan ṣe. naam aya ti akata ọlọ́run ọba ní fa akhadhahumullahu bi dhunubihim ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba ti Fir'aun àtàwọn tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní ajẹ wọn níyà pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ àfi jẹ wọ́n níyà ìyẹn ni pé àṣàbùsí fún wọn o ẹ̀ṣẹ̀ wọn ni wọ́n ló fa ìjìyà fún wọn wallahu shadidul iqab ọlọ́run ọba allah ọba tó lè ní ìfi ìyà jẹni ni lẹ́yìn náà ọlọ́run ọba ní. Ah ọlọ́run wá ní rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ fún àwọn tó já sí wọ́n ṣe kèfèrí wọ́n ṣe àìgbàgbọ́ sí Allah wọn ò gbọ́ ọlọ́run ọba Allah gbọ́ sọ fún wọn wípé satughlabun wọn padà borí yín àwọn mùmíní ó padà wín ní yín wọn borí yín ní ayé ń bí ẹ padà fìdí rẹmi Allah akbar hadha wa'du min Allah àdéhùn ọlọ́run ọba nìyẹn torí ẹ jẹ́ ká mójútó ìmánì wa ká sì dúró déédéé pẹ̀lú ìmánì wa ṣé tí a bá dúró pẹ̀lú ìmánì tá a sì mójútó a borí àwọn tí ń gbógun tì wá àtọ̀tá alẹ́ àtọ̀tá òde àti tẹ̀sìn àti tiṣẹ́ gbogbo ẹ̀ lọ́wọ́ fún wa ń ṣẹ́gun lórí wọn tí ìmánì wa bá dáa ni o ọlọ́run bá ní sílẹ̀ ànábì sọ fún àwọn kìsì wípé ṣàtòkìlà bò sọ fún àwọn kèfèrí pé wọ́n padà borí yín wàtò ṣẹ̀rún tọ́ba tún wá borí yín láyé gẹ́gẹ́ bí àwọn mùmíní ṣe borí àwọn mùṣìrìkí níjọ́ ogun Badir àwọn mùṣìrìkí ń jọ́nà lọ́hùn-ún wọ́n dàbí ìlọ́po méjì mẹ́ta àwọn mùmíní ni ibi tí wọ́n pọ̀ dé ṣùgbọ́n ńgbà tí ọlọ́run ọba látara imán àti ìdúró tọ́lọ́run àti pé ọlọ́run ọba máa ṣàrìnsí fún ẹni tó bá jẹ́ ẹni rẹ̀ kìí dójú tì wọ́n àwọn mùsùlùmí wọ́n kọ́kọ́ fínísì àwọn tó já wọn olórí wọn tí wọ́n tẹ̀lé wogun náà wọ́n á bẹ̀rẹ̀ sí ní mú àwọn ọmọ tó tẹ̀lé wọn bí ìgbà téèyàn mú ìrà téèyàn mú tambolo báyìí bẹ́ẹ̀ náà wọ́n mú wọn sunkún síkún àwọn akókó kísà nu wọn lẹ́rù àwọn àdìẹ̀rù àwọn tó já sí pé wọ́n wá níwà wípé ọwọ́ ti bà lónìí gbogbo wọn là jẹun tán tán ṣígun wá tààrà wá pàdé àwọn mùsùlùmí ni ọlọ́wà ni ẹ̀yin náà ẹ lọ bá wọn ẹ lọ bá wọn ẹ má wọrí ẹ lọ bá wọn nígbà tán rí wọn ọlọ́ni àwọn mùsùlùmí gan rí wọn pé àwọn eléyìí pọ̀ jù wá lọ fífi ṣùgbọ́n pípọ̀ kọ wò wọn ní gidigba òṣìlẹ̀kùn àfẹni tó bá mú kọ́kọ́rọ́ dání púpọ̀ òṣẹ́gun àfẹni ọlọ́run bá ràn lọ́wọ́ ọlọ́run wá ra àwọn mòmìnì lọ́wọ́ ọlọ́run wá ní tí wọ́n bá tún wá ṣẹ́gun yín táwa tó ṣàrò náà ìlà jahannam tẹ́ ẹ bá tún wá yẹpẹrẹ tán ṣẹ́gun yín láyé ẹ̀tún àtún padà kó yín jọ lájọ pé ní alkiyama sínú náà torí kèfèrí ni Allah ìyá mélòó nù ìyá méjì agbára ta yóò bọ́ máa yín lọ́wọ́ ẹ̀tún wá àtún wá kó yín jọ sínú náà jahannam níjọ pé ní alkiyama náà. ọlọ́run ọba ní ìlọ wọnú náà jàǹdàmà yẹn ó burú ní nǹkan tẹ tẹ́lẹ̀ fúnra yín lọ́rọ̀ yìí lẹ tẹ́ kalẹ̀ ẹ̀yin lẹ fọwọ́ ara yín kọ́ ilé iná fúnra yín torí ibi kálukú bá òun fẹ́ sí ni kó máa fọwọ́ ara ẹ̀ kọ́ ilé ara kalẹ̀ fúnra ni kó máa fọwọ́ ara ara kalẹ̀ ẹlòmíì ti ń kọ́ kalẹ̀ fúnra rẹ̀ aburú ni. tó jẹ́ pé tó bá dijọ́ gbé di àdìgáhùn tó bá bá pàdé báyìí tá bá tẹ̀ kalẹ̀ lórí aburú yẹn bí ti ń gun ni yóò máa jó tọ́rọ̀ náà ló kúkú tẹ́ ló tẹ̀tẹ̀ kú tẹ̀ kalẹ̀ fún rẹ̀ ọlọ́run bá ní wàbí sẹ́lmi hard ó burú kéèyàn ó ṣe kèfèrí láyé ó burú ní téèyàn máa ń ṣe torí pé a máa kọ́ ilé iná kalẹ̀ fún yàn ni bó ti jẹ́ pé imáni máa ń kọ́ àlùjánnà kalẹ̀ fún yàn arípa anabi sọ fún wa pé àwọn iṣẹ́ kan bẹ tí yẹn bá ń ṣe wọ́n máa fi kọ́ àwọn ilé sínú àlùjánnà fún yẹn bẹ́ẹ̀ náà ni bí yẹn bá ṣe bá jẹ́ kékeré àwọn kófù yẹn bí máa ṣe ń ṣe wọ́n sì máa kọ́ ilé kalẹ̀ fún sínú náà yóò máa wá tinú ilé iná kan bọ́ sínú ilé iná kan ààyè iná kan bọ́ sáàyè iná kan tó jẹ́ ààyè tiẹ̀ nìkan apátímẹ́ǹtì tiẹ̀ nìkan gbogbo èyí náà ni abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó là wá ń bí tí máa mú yàn wọ náà lálùkìyàmà kó ṣàlékún ìmánì wa gbogbo àwọn àmà ẹ̀yà wa mùsùlùmí náà lápapọ̀ abẹ́lẹ́ wọn bá kọ́lọ̀ kó ṣàlékún ìmánì fún gbogbo wa sọ̀wọ́ àǹkáàní min ahli sunnati aw min ghairi ahli sunna ń bẹ́ẹ̀ náà wọn ahli sunna ni kò sunna wọn ahli sunna abẹ́lẹ́ wọn fún gbogbo wa ọlọ́run jẹ́ ká lásìkò tán tó dáa ọlọ́run jẹ́ ká tán sórí dáadáa jẹ́ ká tán sórí tí ó mú wárí yọnu ọlọ́run láyé nínú sàrẹ́ àti níjọ́ gbẹ̀ǹdì alkiyama àwọn tí wọ́n ń promise pé àwọn fún alfa wa alákùránì ní nǹkan kan sọ jẹ́ ń nọ́mbà ẹ lè pè mí sí nọ́mbà inshallah ta'ala 0244 zero nine one sixty one thirty three eighteen fifty two zero nine one sixty one thirty three eighteen fifty two so ẹ lè pè mí sí so ọlọ́run bá ní san ilé sọ̀rọ̀ rẹ̀ wọ́n ti gbá kùmọ̀lá khairan tẹ bá ti pè mí sí à á sọ bẹ́ẹ̀ bá ṣe sẹ́ǹdì ẹ̀ sí àfààná wasalaamu subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu wa rahmatulahi wa barakatuh.